tí abdulmalik mujahid tí ó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ni ó gbé ìwé náà jáde àwọn ni wọ́n tẹ̀ jáde. hadithi ẹlẹ́ẹ̀karùndínní àádọ́rùn-ún hadith number eighty five òun là ń ṣàlàyé rẹ̀ bọ̀ hadith tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti sọ pé alfitratu khomson alkitan walistihdad وقص الشارب وتقليم الأظفار ونتف الآبات ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé alfitra nípa ń pè ní fitra tàbí ṣàlàyé ẹ̀ fún wa wípé àdámá tí ọlọ́run ọba dá àwọn ọmọ ènìyàn bí ìtumọ̀ méjì àbí mẹ́tàlá fún alákọ̀ọ́kọ́ ó ní àdámá tí ọlọ́run ọba dá àwa èèyàn lé lórí àdámá tí ọlọ́run bá dá àwa èèyàn lé lórí tá a mú jáde nínú sura táàtì àyà táàtì nínú Quran sura suratul Rum àyà ọgbọ̀n ń bẹ̀ wípé fítọ̀rọ̀ yẹn àdámọ́ yìí ni kíkálukú mọ̀ pé ẹlẹ́dàá ń bẹ kíkálukú mọ̀ pé adẹ́dàá wà kíkálukú sì mọ̀ pé ẹlẹ́dàá yìí adẹ́dàá yìí ọ̀kan ṣoṣo ni kò pé méjì òun ni tó báyìí jẹ́ ọmọ ènìyàn mu ìdí ni tó jẹ́ pé ọmọ kékeré kankan <clears throat> tí wọn ò lẹ́kọ̀ọ́ kankan kó wá náwó sókè pé kí wọ́n béèrè pé mélòó lọ́lọ́run kó ní mẹ́ta lọ́kàn kò sọ́mọ kankan tó lè sọ láyé àyàfi tí wọ́n bá kọ ọmọ tá a bí fúnra ni yóò máa béèrè lọ́wọ́ bàbá pé kí níbo ló ti who made this umeda amabere ìyẹn ló ń júwe fitra pọkàn ṣoṣo lọ́lọ́run wọn bá bí ẹyọ kan náà ni kò sí nǹkan tí ó sọ ju èèyàn lọ yàtọ̀ sí ẹ̀kọ́ tí a ṣe ìtọ́nù bó wà láwọn èèyàn ṣe wá ń sọ̀rọ̀ mẹ́ta lọ́kan oríṣiríṣi ọlọ́run tó wà bóyá ní àwọn tó ń bórìṣà tó pọ̀ bẹ́ẹ̀ àṣẹ ìtọ́nù ló fi sẹ́mi àwọn èèyàn tó ti bẹ̀rẹ̀ láti àìlọ́tọ́lọ́run fi rán ló fi gbé ànábì Nóòhù alẹ́ isalam dìde ní òjíṣẹ́ láti kí àwọn ènìyàn lọ kúrò nídìí ìmọ̀ọ́mọ́ ọlọ́run tó ju ẹyọ kan lọ torí pé adam alẹ́ isalam ẹ̀dá àkọ́kọ́ tọ́lọ́run ọba dá kò mọ ẹlòmíì ní ọlọ́run ju Allah tó dá lọ ó sì dá aṣọ ìtọ́nà sí ọ̀tá rẹ̀ dìdí ni kò lè forí balẹ̀ fún ṣẹ̀tàn kò sì lè máa sìn gẹ́gẹ́ bí àwọn ibì kan ní orílẹ̀-èdè wa nàìjíríà tí èṣù tún jẹ́ ọlọ́run wọn tí wọ́n á sọ ọmọ wọn ní èṣù bí yìí wọ́n á sọ ọmọ wọn ní èṣù ló bí ilé èṣù bí yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń torí náà ìyẹn tó máa dá máa kọ̀kọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni fitra àdámọ́ wípé ká máa ṣèmọ́tótó ká máa ṣèmọ́ra tí ànábì sọ pé márùn ní níbí alẹ́kìtán alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni kí a máa dábẹ́ walistihdad kama máa mú irun abẹ́ wa kúrò pubic hair wakosu sharif ẹlẹ́ẹ̀kẹta òun ni gígé irun mú trimming the mustache ẹlẹ́ẹ̀kẹrin wàtàkìlímù àtùfàár gígé èékánná to clip our nails ẹlẹ́ẹ̀karùn ni wà nẹ́tìfúlẹ̀ àbàt mímú irun abíyá kúrò to plug the armpit ears a sọ pé márùn yìí wà nú ẹ̀ ni egbawa wa ti tí Muhammad sallallahu alaihi wasallam sọ pé mewa ń bẹ nínú àdámọ́ yìí ìyẹn ni hadith yàwá Aisha àwa ti ka mẹ́wàá yẹn àwa mú lẹ́yọ kọ̀ọ̀kan èyí tá a ṣàlàyé níjókòó tó lọ òun ni fífi omi tàbí tá a ní ìmọ́ra ká tábà tí a bá tọ̀ àti tá a bá a wa a omi ṣe tabatọ atamba tabayagbe atamba yàgbẹ́ a sì lè lo nǹkan míì yàtọ̀ sómi gẹ́gẹ́ bí òkúta gẹ́gẹ́ bí igi gẹ́gẹ́ bí ewé gẹ́gẹ́ bí pépà gẹ́gẹ́ bí tẹ́lẹ̀tro gẹ́gẹ́ bí saflet àtàwọn nǹkan míì àtàwọn ẹ̀kọ́ tó wá rọ̀ mọ́ kínní àṣàlàyé lónìí a máa tẹ̀síwájú insha Allah ta'ala sí àsìwák. pákó rírùn ìyẹn ẹlẹ́kẹta pákó rírùn níta ń pè ní pákó rírùn gbogbo wa la mọ̀ níta lè tú sí fífọ ẹnu ó yàtọ̀ sí yíyọ ẹnu yíyọ ẹnu ni ká bùnmi sẹ́nu ká fi omi wú ẹnu wa ṣùkùṣùkù ká tú sọnù ṣùgbọ́n fífọ òun pẹ̀lú pákó hmm, pákó sì ní igi kan ni oníranran wa ni àwọn pákó yẹn hmm tá a lè jẹ ṣùgbọ́n ní àwọn apá kan lórílẹ̀‐èdè àgbáńlá ayé ó ṣeé ṣe káwọn mọ̀mọ́ jẹ pákó tó fi wá dọ́dọ̀ wa náà ní ìsìn táwa náà ti kọ́ ṣe wọn àwọn máa ń lo ní tí wọ́n pè ní toothbrush pẹ̀lú ní tá à ń pè ní toothpaste hmm, wọ́n á lò làwọn máa ń lò owó ẹ̀ náà ló wà nípò pákó gbogbo ẹ̀ ló wà nípò pákó tako ó tọ́ ó dáa púpọ̀ tá a bá lè máa rún pákó ní gbogbo àsìkò ìtumọ̀ ọ̀rọ̀ mi kọ́ ni wípé tá a bá ti jí láàárọ̀ ká fi pákó sẹ́nu ká sì máa yọ kú ńbẹ̀ mọ́ tí ilé òfin ṣú pákó wà lẹ́nu wa pákó kì í ṣe kòkó tábà tí ó gbajúmọ̀ láyé ìgbà kan débi pé ibi táwọn èèyàn ń fi kòkó tábà yẹn sí. Si. Hmm? ẹnu be níbi ètè yóò rọra dẹ́ẹ̀lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ báyìí àmọ́ ama èèyàn kan nínú àwọn tó ti lọ ní orílẹ̀-èdè nàìjíríà bí pé ẹgbẹ́ ẹnu wọn kan dẹ̀ ó dà á lẹ̀ báyìí látara ìkòkò tábà àwọn tun tún wà dìsìn náà kọ́lọ́run ṣàánú wa torí pé ọ̀rọ̀ Aisha torí hadisi ìyá wa Aisha radiyallahu tó sọ yìí pé ẹ̀rí asiwak mọ́tàrọ̀ mardot <clears throat> li rabbi pé ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àdìtì an-nasa'i wípé ó sọ pé pákó rírùn ó jẹ́ ìmọ́tótó fún ẹnu ìmọ́tótó ni fún ẹnu ó sì jẹ́ nǹkan tí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí mm, tó yọ ọlọ́run ọba nínú. àwọn àsìkò kan wá wà tí ànábì wa sallallahu alaihi wa alihi wasallam tó ṣe àdáyanrí rẹ̀ pé pákó rírùn yìí o tábàrùn ó bá mu tá a gbà láwọn àsìkò yẹn alákọ̀ọ́kọ́ ni ẹ̀ńdàlẹ́wòdò nígbà tá a torí pé ó ní. anna nabiyya sallallahu alayhi wa sallam qala lawla an ashqa ala ummati la amartuhum bis-siwaki ma'al wudu hadith yẹn imam ahmed gbà wá ó ní tí kì bá ṣe pé yóò ní àwọn ìjọ mi lára tàbí yóò kó ìnira bá wọn ni mi bá pa wọn láṣẹ pé kí wọ́n máa run pákó ní gbogbo ìgbà tí wọ́n bá ti ṣàlọ àlà gbogbo ìgbà tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá ṣàlọ àlà ìyẹn ló fà tó fi jẹ́ pé ó dáa púpọ̀ tí a bá fẹ́ ṣàlọ àlá bóyá a jí lóru láti yànnà fìlà àbí láàárọ̀ <clears throat> nígbà tá a bá fẹ́ kí ṣubú <clears throat> àbí nígbà tá a bá fẹ́ kí zor àbí nígbà tá a bá fẹ́ kí asri nígbà tá a bá fẹ́ kí magrib nígbà tá a bá fẹ́ kí shai ká kọ́kọ́ rún pákó alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì náà a máa ṣàlọ àlá torí pé nínú súnà náà ni ká máa wà nínú àlọ́ àlá gbogbo ìgbà tálọ̀ aláwa bá já ká tún ṣe mí fún ẹni tó bá ti mu ní ọ̀kúnkúndùn tó ti tẹpẹlẹ mọ́ tó bá sábà kó mọ lálọ́ àlá gbogbo ìgbà tó bá já kó tún ṣe mí súnà náà ni fún kó ṣàlùwà kó jẹ pákó ṣáájú kó tó tún àlàyé láyẹn ṣe kódà kó má jẹ pé èròǹgbà rẹ̀ ní pòun fẹ́ kírun nígbà tó ṣàlùwà láyé yóò jẹ pákó torí pé nítorí bí sọ ni pé má àlùwòdó àlọ́ àlá kọ́lọ́n kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó dáa fẹ́ ṣe àlọ́ àlá <clears throat> nígbà tí ìgbà tá a bá fẹ́ ṣe àlọ́ àlá <clears throat> ó dẹ̀ jẹ́ kí a fẹ́ ṣe tìláwà ni tìláwà tó lọ Qur'an a fẹ́ jókòó ké al-Qur'an pé àsìkò yìí ni mo ṣe àdáyẹnrí rẹ̀ fún Qur'an kíké mo wà lọ ṣàlọ́ àlá nítorí pé mo fẹ́ ké Qur'an ìyẹn àjọpá kó tó ṣe <clears throat> o mustahabu ni torí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam <clears throat> ẹlẹ́ẹ̀kejì inda sọlá nígbà tá a bá fẹ́ kírun lè hadith abi hurairah radiyallahu ta'ala anhu anna nabiyya sallallahu alaihi wasallam qala lawla an ashqa ala ummati la amartum bis-siwak inda kulli sọlá torí hadith tó wà ní bukhari àti muslim tí abu hurairah sọ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ pé tí kì í báyìí pé yóò kó nira báwọn ìjọ mi ni mi pa wọn láṣẹ kí wọn máa rún pákó nígbà tí gbogbo ìgbà tí wọn bá ń dàkú lè sọlá níbi gbogbo ìran tó láfẹ́ rún kírun àtúnjẹ pákó bó tilẹ̀ jẹ́ pé ìṣesí àwọn sálàfù tí a rí kò ní pé tí wọ́n bá ti ṣèkọ́ ọmọ báyìí wọ́n ra mú pákó kékeré wọ́n kàn ra fi síbi ẹnu wọn wá fi rin pákó yẹn wọ́n tún jù sápò kéye pé wọ́n jẹ pákó yẹn wọ́n kàn rọra fi fọ eyín wọn wọ́n kàn fi gbo eyín yẹn ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ bí òní ní bùkátà sí pé à ń wá omi tàbí tu sọnù tàbí táwọn fi gbo gbogbo ẹnu pápátá níbi tí irun yẹn àti ṣèkọ́ wọn wọ́n kàn rọra fi gbo bí eyín wọn ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ wọ́n tún ti sápò láti lè wò pé àwọn mú hadith anabi sallallahu alaihi wasallam àwọn mọṣẹ ẹlẹ́ẹ̀kẹta. Uh, عند قراءة القرآن لحديث علي رضي الله تعالى عنه قال أمرنا بالسواك يعني nígbà tí a bá ń fẹ́ ké alukur'an ó dáa ká tún jẹ pákó ẹ̀rí pé lẹ́ẹ̀kan mọ́ tá a bá fẹ́ ké kuran tá a ṣàlù àlá ká tó ṣàlù àlá yẹn ó dáa ká kọ́ a ké kuran ké kuran torí pé ó ní ali bọ́nà abi talib radiyallahu ta'ala ani nínú hadithi afáwa albayaki tí sheikh al-albani tí wọ́n dẹ̀ sọ́kú lálàáfíà náà sahiha ó ní umirna bis-siwak apáwáláṣẹ ká máa ń pákó wàkọ́l ó ní innal abda إذا قام يصلي أتاه ملك فقام خلفه يستمع للقرآن ويدنو ẹrúsìn tó bá dìde tó ń kírun màláìka kan wà bá yóò dúró lẹ́yìn rẹ̀ yóò sì máa gbọ́ koran tí ń ké yóò wá máa súnmọ́ fàlà yazalu yastami'u wa yadinu hatta yadọ̀ àfa wàláfẹ́ ẹ̀rí ó ní màláìka yẹn ò ní gbó kò ní yẹlẹ́ tí yóò máa fetí sí koran tí ń ké yóò sì máa súnmọ́ títí yadọ̀ àfa wàláfẹ́ yìí títí tí yóò fi wá fi ẹnu ẹnu màláíkà yẹn yóò fi kó ẹnu ẹni tí ń ka kùránì yẹn tó ń kírun yẹn fala aya àyà illa kanat fi jawfil malak subhanallah kò sí àyà kan tó ń tọ̀ wọ́n òkè àyàfi kó jẹ́ pé ẹnu rẹ̀ ó ti kó ẹnu màláíkà yẹn ti kó gbogbo ẹnu ẹni tí ń ka kùránì yẹn sẹ́nu rẹ̀ gbóǹtàn ṣe wá ń ka ké kùránì ọ̀ fún màláíkà yẹn ní ìmọ̀ òun ni ó mọ̀ ka kùránì yẹn sí burúkú díẹ̀ ọlọ́run ó ṣàánú wa ìbéèrè wa lè wáyé kíá ẹ̀wọ̀n ò sọ̀rọ̀ pákó ń bí mọ̀lẹ́kà yìí bẹ́ẹ̀ ni àdìsí ti wá pé àwọn mọ̀lẹ́kà wọn máa ń kórìíra nǹkan táwọn ọmọ èèyàn náà kórìíra níbi oorun ìgbà táwọn ẹbí ń sọ fún wa pé nígbà tí ẹnikẹ́ni tó bá jẹ àlùbọ́sà áyù kó má sùn mọ́ mọ́ṣáláṣí wa kó má wà nítorí pé oorun yẹn kànmùkànmù yẹn ó ń kó ìnira báwọn èèyàn bẹ́ẹ̀ náà ló máa ń kó ìnira báwọn mọ̀lẹ́kà torí náà ẹni tí òórùn pákó tẹnu rẹ̀ ń bù tì hmm, àwọn yorùbá lẹ́nu ẹ̀ ń bù tì yóò máa rùn ìwọ gan tó ń gbọ́ mi tó bá rí ẹnìkan tẹnu rẹ̀ ń rùn tó ń bù tì ẹ̀rí tó bá ti sọ̀rọ̀ láàmú gbẹnu sẹ́gbẹ̀ tó wá nìkan tá a fẹ́ kó mọ̀ á sàmọ̀ dọ́gbọ́n àmọ́ dọ́gbọ́n ni torí pé òórùn ẹnu yẹn yóò máa ní wa lára tó àwọn mọ̀lẹ́kà ò ní lè fẹnu kóńtàn lẹ́nu nígbà tí òórùn ti ń jáde ńbẹ̀ ó jẹ́ òórùn tí ò bá wọn tí ò dùn látara pé kò rún orin kò fọ ẹnu kò jẹ pákó kò rún pákó kò tó máa kí alukur'an wallahu ta'ala a'lam inda dukhulil bait inda dukhulil bait nítorí nígbà tá a bá wọlé kálá jáde àwa wọlé a ti jẹ pákó a lè jẹ pákó nǹkan nítorí hadith al bunu Shurayh ana abi qala. سألت عائشة قلت بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته قالت بالسواك olóhùn béèrè lọ ìyàwó Aisha radiyallahu ta'ala anha nǹkan wo lànàbì máa kọ́kọ́ ṣe tó bá wọlé ìyàwó Aisha ní pákó lànàbì máa ń kọ́kọ́ rùn kọ́lọ́n kò ṣàánú wa ẹlẹ́ẹ̀karùn indal kiyami lè sọ láti lẹ́yìndì mo sọ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni nígbà tá a bá ń fẹ́ kírun lóru Hudhayfa radiyallahu ta'ala anhu ó ní kánà rasulullah sallallahu alayhi wa sallam idha qama li yatahajjad eh, yashush fa'ahu bis-siwak ya'ni yudalliku asnanahu bis-siwak. Hmm. ó ní nígbà tí ànábì sallallahu alaihi wa alihi wasallam bá jí lóru ní tí ó kọ́ ṣe ni wípé ní tí máa ń ṣe ò ní pé yóò fi pákó yóò fi gbo àwọn eyín rẹ̀ yóò je pákó yọrùn pákó hmm, nínú tá a fẹ́ nu súnà ní kárùn pákó irú ìtànà bí irun gangan hmm. pẹ̀lú èròǹgbà pé irú pákó tànà bí yìí mo fẹ́ igi yẹn là ń pè ní igi yẹn lágbè ní kí ni al-araq ó wà dòní ní orílẹ̀-èdè Saudi Arabia lọ wọn a máa ta kódà àwọn èèyàn wọn sì ń tà dé Nàìjíríà wọn export náà yóò a jẹ́ pé àwọn igi míì tó yàtọ̀ sí àlàárọ̀ kí wọ́n máa lò gẹ́gẹ́ bí ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bí igi kan wà tá a gangan wọ́n máa kiri pákó náà là ṣùgbọ́n pákó yẹn pákùn ni yẹn pé okùn kan ni nínú igbó tó máa ń jáde pàápàá ní àwọn ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ tí wọn ò tí ì máa gbin nǹkan sí tẹ́lẹ̀ tó jẹ́ aginjù tí wọ́n ṣẹ̀ lọ tí wọ́n fẹ́ gbin àpapọ̀ àwọn apá ìpínlẹ̀ Ondo Èkìtì àti Ẹdó táwọn èèyàn ṣẹ̀ lọ ń gbin kòkó sí igi yẹn máa ń jáde tútù rẹ̀ á máa dùn gan èyí tó ti gbẹ wọ́n kiri yẹn pákó ni àwọn igi míì gẹ́gẹ́ bí um, guava uh, igi gurofa, um, gẹ́gẹ́ bí kaṣú tá a máa ń pè ní kajú <laughs> kajú là a máa ń pè ní jọ̀hún kaṣú eh, kaṣú um, igi mángòrò um, àtàwọn igi míì bí afẹ́fẹ́ àtàwọn igi táwọn èèyàn ti bá sábà yẹn pé wọ́n ti mọ̀ ọ́n pé igi yìí o àbí irú pákó ìjẹ̀bú gẹ́gẹ́ bí orin ata àtàwọn igi táwọn èèyàn ti mọ̀ ìlú kọ̀ọ̀kan làwọn igi pọ̀ táwọn èèyàn rùn tá a ti bá àwọn bàbá wa tí wọ́n rùn àwa náà mọ̀ rùn tẹ́nìkan bá ní kílẹ̀ rí pákó tá a rùn ànábì rùn pákó tó bá ní ṣérú igi lànábì rùn ni kílẹ̀ rí pa lè rùn igi ẹ̀rí rẹ̀ náà ni pé a bá àwọn bàbá wa tí wọ́n rùn ó tó lẹ́rìí àárí wọn tí wọ́n rùn gì ní pákó tẹ́nìkan wá béèrè pé ẹ mú ẹ̀rí wá pé a lè rún ìwọ ló sọ pé mú ẹ̀rí wá pé a kò lè igi torí pé ìpìlẹ̀ rẹ̀ òun ni pé ni gbogbo àwọn nǹkan yẹn láti ṣe ó dàbí oúnjẹ à ń jẹ oúnjẹ kẹ́nìkan ní ẹ mú ẹ̀rí wá wípé ìrẹsì àti dòdò a lè jẹ méjèèjì papọ̀ à ń jẹ àmàlà eléwédú ẹnìkan ní àáfà ẹ mú ẹ̀rí wá torí oúnjẹ tẹ̀ ń jẹ àrámù ni ẹ mẹ́rìí wá wípé a lè jẹ àmàlà pẹ̀lú àbùlà eléwédú rárá àwa la sọ pé kó mẹ́rìí wá pé èèwọ̀ ni torí pé gbogbo àwọn nǹkan tí èèbá ti ṣe ìjọsìn gangan bíi ìbáàdà irun kíkí wọ̀nyẹn ìpìlẹ̀ wọn ni pé ẹ̀tọ́ ni gbogbo ń tà ń ṣe ń bẹ àyàfi tá a bá rẹ́rìí fún pé èèwọ̀ ni ìdí nìyẹn tẹ́ fi rí pé inú Quran àti inú sunna ẹ ní sábà máa rí kí wọ́n sọ pé ẹran yìí ẹ̀tọ́ ni ìyẹn tẹ́ máa rí ni àwọn nǹkan tí èyí ṣẹ̀tọ́ láti jẹ torí pé àwọn nǹkan tó jẹ́tọ́ yẹn pọ̀ à lè kà tán ṣùgbọ́n àwọn èyí tí èyí ṣẹ̀tọ́ yẹn wọn ò pọ̀ wọ́n ló ń kà ni wọ́n máa sọ fún wa ẹ gbogbo nǹkan tá à ń mú láyé ẹyọ kan ni wọ́n ṣe léèwọ̀ ńbẹ kí lè tí wọ́n ṣe léèwọ̀ èyí tá a bá mu ọ̀pọ̀ rẹ̀ tá a mu púpọ̀ tó máa mú wa hún ríra yẹn pé tó máa máa pa wá bí ọtí ah, ah, ìyẹn èèwọ̀ ni lẹ́yìn ìyẹn gbogbo yòókù mímu ni tó bá jẹ́ èso náà la jẹ nígbà tá a jẹ tán la wá ń ṣe bí ẹni tó ti ń pa tó ti ń pa wá bí ọtí tá a mọ̀ tá à ń ṣe mọ́ èso yẹn dé wọ̀ kódà ká jẹ iye ọkùnrin ẹ wá wá dúró èso ti ń bẹ ewo mélòó la jẹ èèyàn bá mu máńgò títí títí títí kò pa àyàn bí ọtí èèyàn bá mu kájú nígbà tá à ń lo oko dáadáa primary school secondary àmọ́ mo casualty wa débi pé inú wa ta bá rìn lọ yóò mọ̀ dùn gbọ́n gbọ́n àmọ́ gbọ́ ohun omi ẹ̀ kò sẹ́nì kankan tó pa bí ọtí torí àwọn kan lè dé ní ìsìnkẹ́ni kàṣú when you take it much it's going to cause intoxicate kò intoxicate tẹ́jìrìbà ni experience ni ojókòó sórí igi mango ó lè mu mango twenty thirty kò fi nǹkan kan ṣe èèyàn ìwádìí sọ pé ẹni tó ti dàgbà ń sìn ọmọdé kò pààyàn bí ọtí kò ṣe nǹkan Mm, ọlọ́wọ́ sànù wa tí mò ń ṣàlàyé nìyẹn àwọn èso yẹn pọ̀ èso mélòó la fẹ́ kàlàyé ṣùgbọ́n ètò bá ti jẹ́ ìwọ̀ nígbẹ́ nígbà tẹ́ púpọ̀ rẹ̀ ẹ̀ máa ń tẹ̀ mọ́ mọ́ àjẹ́ pé ẹyọ kan rẹ̀ náà nílé jẹ nìyẹn lọ ta'ala ọlọ́run kò fún wa ní ọ̀rọ̀ rẹ̀ so àwọn yìí ṣé wàá yìí láwọn àsìkò tá sọ àwọn àsìkò tá a ti ẹ̀ sọ yìí pàápàá nígbà tá a fẹ́ ṣàlù alágbà tá a fẹ́ kírun yìí tí kì í bá ṣe pé ànábì sọ pé ẹ rí i pé ànábì ni tí kì í bá ṣe pé ìnira tí yóò kó bá wà ní òun ò bá pa wá láṣẹ ká máa rún ó fi pé mustahab mo rò pé ti yẹn ti ń pè ní mustahab hmm, òun ni nǹkan tó ń pè ní alimandub wọ́n la tó ń pè ní asunna hmm, rò pé nínú usul al-fiqh òun ni ma amara bí ìṣáárí ala wajihi ghayri ilzam ma amara bí ìṣáárí ala wajihi ghayri ilzam nǹkan tí ọlọ́run tó pa wá láṣẹ tàbí aṣòfin yẹn ni ọlọ́run tàbí òjíṣẹ́ rẹ̀ ó pa wá láṣẹ ká ṣe ṣùgbọ́n àṣẹ yẹn kì í ṣe àṣẹ ọ̀ranyàn dandan gbọ̀n hmm. tàbí a lè tún sọ pé ó ó ṣe lọ́ràn èèyàn fún wa ṣùgbọ́n ọ̀ràn èèyàn yẹn kì í ṣe ti dandan gbọ̀n ṣùgbọ́n yorùbá ètò tètè clear ni pé wọ́n pa wá láṣẹ ká ṣe é ṣùgbọ́n àṣẹ yẹn kì í ṣe àṣẹ ti ọ̀ràn èèyàn kì í ṣe àṣẹ ti dandan gbọ̀n àṣẹ pé ẹ lọ ṣe ni irú àwọn nǹkan báyìí là ń pè ní mustahab ó là ń pè ní sunna ó là ń pè ní masna ó là ń pè ní mandub níbo nínú usulu ìfíkì ni o torí tá a bá sọ pé sunna tí èyí ṣe ti usulul fiqhi tó bá jẹ́ lọ́dọ̀ àwọn aládìs àsúná mọ́ múrọ́ọ̀dì fún lè hadis níta ń pè súnà ní orúkọ míì fún hadis kí dẹ̀ ni wọ́n pè ní hadis mọ́ udifa ila nabiyyi min qawlin aw fi'lin aw takririn aw wasfin khalqiyya khuluqi àwọn aládìs ni tí wọ́n pè ní súnà lọ́dọ̀ àwọn ní hadis gbogbo ń tá a bá ti ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ànábì wa Muhammad tó lálàáfíà dọ́dọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ tánàbí sọ ni àbínú tánàbí ṣe tàbí nínú tánàbí ráwọn kan tí wọ́n ń ṣe kò sọ pé ó dáa kò sọ pé kò dáa ó dákẹ́lẹ́ lórí tàbí nínú ìròyìn ànábì bóyá nínú ìṣe rẹ̀ ìwà rẹ̀ tàbí nínú bá a ṣe dá ànábì bí gan sọ pé ànábì jẹ́ ẹni tó ní ọ̀rùngbọ̀n tó pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu ta'ala alim so eléyìí là ń pè dé sunna tó jẹ́ ń ṣàlàyé eléyìí ní pẹ́lú ní àti sọ pé sunna yìí ṣọ̀rọ̀ yàn ní ẹnu sọlùfìkì kódà lọ́dọ̀ àwọn onífìkì yàtọ̀ sí sọlùfìkì táwọn bá ní àsunna ìtumọ̀ rẹ̀ ní ma laysa bil Qur'an ẹ̀rí tá a mú wá ṣùgbọ́n kì í ṣe inú Qur'an láti mú ta gbàgbọ́ yé àwọn nǹkan wọ̀nyí ó dàbí ìgbà tá a bá sọ pé mustahab ẹ̀ríkọ́ àbàbà wa tí wọ́n bá ń tún mustaabu ní mustahabu nǹkan táwọn afáà fẹ́ mustahabu àwọn afáà nítorí fíkìú táwọn àbàbà wa kì ní ti màlìkì istilahat terminologies ọ̀ọ́ta lè pè ní technical jargons lọ́dọ̀ àwọn ilé ìbò tí àwọn kọ̀ọ̀kan máa ń lò sọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù òde òní nínú economics àwọn nǹkan míì wà tí wọ́n bá lò ń bẹ́ẹ̀ kò ní tí wọ́n bá lọ lò ó nínú àkáǹtì gan ó lè mẹ́jọ ó lè jẹ́ nǹkan mi ni ó lọ tù sí. àpẹẹrẹ tèmi máa sábà mú wá tó yé mi ó ní ti mathematics àti biology tàbí microbiology kódà tó fi dọ́dọ̀ biochemistry ní mathematics táwa bá gbọ́ cofactor sétí àwa ti mọ̀ pé arrangement of numbers nìyẹn tá à ń pè ní matrices we have cofactors in matrices lọ́dọ̀ àwọn oní microbiology biochemistry náà bá gbọ́ kó factor sétí enzyme lọ̀rọ̀ tí wọ́n ò lọ <laughs> enzyme ni ó lọ wọ́n máa wo reactions ṣẹ́ni bó ṣe jìnnà síra wọn kó factor náà sì ni méjèèjì ń jẹ ìmùrùpá pẹ̀rẹ́ yọkàn yẹn tó ó wà ní èdè náà ṣùgbọ́n ẹja mú ìmú yẹn kámú yẹn wá láti lè jẹ́ kó yẹ wá ọlọ́run ṣàánú àkàdà dùn bẹ́ẹ̀ àlàyé tá à ń ṣe òun náà ní pé suna tí a bá ní àsúnà ọ̀nà mẹ́ta awọn rẹ̀ lọ́dọ̀ àwọn tàbá ti ń sọ̀rọ̀ àdìsí tí wọ́n pe súnà náà ní àdìsí wọ́n ni súnà ànábì nìyẹn pé ó wà nù súnà ànábì ó wà nù àdìsí mo rò pé ti yé wa kí wàá ní ìdájọ́ ni ó wàá sọ wípé wájibun ọ̀ràn nǹkan tọ́lọ́n tàbójìṣẹ́ rẹ̀ tó pàṣẹ pé ká ṣe àṣẹ tọ̀ràn dandan gbọ̀n ni wọ́n wá máa mú wá lọ́nà míì tó lè padà yé wa wípé máa yọ sáàbù fa hu ìmùtìsàlẹ̀ wàyàstàhíkù tààríkù ulẹ̀ ẹ̀kọ́ ọba wípé tá ń gbé lọ́rùn yẹn ó ní nǹkan tó ṣe wípé. yòsáàbù fa'iluhum tisala ẹni tó bá ṣe nítorí ìtọ́lọ́hún pé ọlọ́run ló pa wá láṣẹ ká ṣe ẹ̀ ti sáàbà tó sì nírètí pé òun ó gbà láàdáa rẹ̀ yòsáàbù àṣọlẹ́sàn. wàyàstàhíkù tàríkù ẹni tó bá gbé jù sílẹ̀ tí ṣe ẹ̀kọ́ bá ti lẹ́tọ̀ọ́ sí yà lọ́dọ̀ ọlọ́run kí nìdí tí mo fi sọ pé ẹgbẹ́ tó gbajúmọ̀ nítorí àwọn tá a lọ lè kí ni pé wà ní wàyọ̀ akọ́bù tàríkù wàá jẹ ẹni tó bá gbé jù lẹ́yìn rárá èyí tó bá mú ni yastahiku ó lẹ́tọ̀ọ́ sí ya ìdí ni kọ́lọ́run aláforíjì ni ọlọ́run lè foríjì kó mọ́ jìyà mọ́ kọ́lọ́run ó ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì ni àsúnà tá a sọ yìí nínú ìdájọ́ rẹ̀ mustahab lọ́dọ̀ àwọn oníṣòfìkì wọ́n tún pè ní masnon wọ́n náà wọ́n tún pè ní mandub òun ni má amọ̀rọ̀ bí ìṣàárì àlàwájìhí ọ̀gáìrì ìlìzàm ọlọ́run àbújíṣẹ́ ló pa á láṣẹ pé ká ṣe ṣùgbọ́n kì í ṣe àṣẹ tọ̀ràn yan dẹ́dẹ́ gbọ̀n ọ̀nà tó wá lè gbà yé míì tí wọ́n tún mú wá ni pé má yusabu fa'iluhu imtisala wala yu'aqabu tarikuhu <laughs> ẹni tó bá ṣe yusabu nítorí ìtọ́lọ́hún tó sì pẹ̀lú ìgbàgbọ́ ọpọlọ́hún ló dé á ṣe tó sì nírètí pa àsàn lẹ́sàn-án àsàn lẹ́sàn-án ṣùgbọ́n ẹni tó bá gbé jùlẹ̀ tí ó ṣe kò sí ìyà kankan tí ó jẹ lórí kó gbé jù sílẹ̀ irú rẹ̀ làwọn náfìlà tá a máa ń yàn lẹ́yìn ìran yẹn téèyàn bá ṣe kí yóò gbà láadáa tó o bá kí i kò sí ìyà kankan tí ó jẹ torí pé kò kí náfìlà là ń sọ ṣùgbọ́n àwọn ìran ọ̀ràn yẹn yẹn kò sọgbọ́n nàmbà wánù ni irú ẹ̀ la làwẹ̀ tá à ń múra rè ọlọ́njú bá aláyà tọ́láfíà mo rò pé ẹlẹ́ẹ̀kẹta ni tí a pè ní mọ̀bá nínú tá a rí pé súnà yìí pé ok kí ni ìdájọ́ ẹ̀ wọ́n lè sọ pé mọ̀bá òun ni wípé tó bá wù ọ́ ṣe tó bá sì wù ọ́ pọ́n ṣe tó bá ṣe kò sí ládàá tó fẹ́ gbà lé lórí tó bá ṣe kò sí àtó jẹ irú rẹ̀ làwọn oúnjẹ tá à ń jẹ èmi délé olóúnjẹ ilé ọlọ́kà ìyẹn ni àmàlà mo amala mo wa gba ọbẹ àbùlà ìyẹn ní gbẹgiri àtewédú ẹnìkan dé òun náà gba amala ó ní gbẹgiri àti ọbẹ̀ ẹ̀là ẹnìkan ló ní ẹjọ́ òun ò jẹ́ gbẹ̀gìrì torí bó ṣe rí lójú òun mi ní ò ní ara kìí nílùú ti dé ọbẹ̀ ẹ̀gúsí ni a máa jẹ ń kò rí rí wá dàbí mi sọ lọ́n ewédú nìkan ni kẹ́ ẹ fún un <laughs> olùkọ́ wa kan nígbà tó ń lọ teacher training lọ́yọ̀ọ́ jọ̀hún st andrews jọ̀hún ó ní tó kọ́kọ́ ṣòro tó ń kọ́ ní lọ́yọ̀ọ́ ni pé bí ń pa àwọn ò lè jẹun nígbà tó ń rí gbẹ́gìrì ó dàbí mi ọmọ èké nílùú tiwọn ó lóun jẹ bàbá ńláyà àwọn èsì ìjẹ kánlú àwọn gbà náà ọ̀rọ̀ sixties ló ń sọ ìyẹn làwọn ọmọ ẹ jẹ ebi kọ́kọ́ pa àwọn dáadáa hmm. so mo bá wò ní kì í ṣe dandan ni kó jẹ bẹ̀rù òròkòtì ẹlòmíì ló ní ẹ̀fọ́ ní kẹfún ẹnìkan ní ẹfún ní ẹran màálù ẹnìkan ní rárá ẹran ògúfe ẹnìkan hàn ẹja gbígbẹ ẹnìkan ẹja tútù ẹnìkan ẹja díndín oríṣiríṣi bá ń kó èkó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn la ń pè ní mùbá kò sí ládà kan tí wọn gbà pé eléyìí ijeja eléyìí ijeran kò sì síyà kan tí wọn jẹ lórí àyàfi o táwọn sọ pé tó wáyé pé à ń jẹun yẹn pé ká tún máa ní èròǹgbà pé à ń jẹ nítorí a sì ń jẹ ká fi lè ní okun àtagbára àtàláfíà láti lè sìn lọ́hùn àṣà bóyá èèyàn náà àmọ́ gbalada nítorí rẹ̀ lórí èròǹgbà yẹn wallahu ta'ala alam ẹlẹ́ẹ̀kẹrin ní tá a mọ̀ sí nǹkan tá a pé àwọn afá òun ọlọ́run ọba tàbójíṣẹ́ ó kọ̀ ọ́ fún wa ó ṣe léèwọ̀ ṣùgbọ́n ṣíṣe léèwọ̀ yẹn kì í ṣe èèwọ̀ ti dandan gbà pé ẹ gbọ́dọ̀ má ṣe rárá irú rẹ̀ làlùbọ́sà ayù tá à ń sọ yìí ó tún jẹ́ ìwòsàn fáwọn àìsàn kan ní tó kàn ṣe ń pé tá a bá ti jẹ́ èèwọ̀ ọbẹ̀ ni pé má lọ mọ́ṣáláṣí lọ fáwọn èèyàn níṣòro tó bá ti kírun àárọ̀ kan lọ jẹ́ kó tó di zuri lọ́sàn òórùn rẹ̀ ó ti lọ mo rò pé ó ti yé wa báyìí àwọn ènìyàn ń pè ní makoro ẹ má ṣe fáwọn àbá wa ni wà hàn wípé gbogbo ní wọ́n ti pè ní mọ̀kúrò yẹn èyí tó bá mu jù ní ká fi ilẹ̀ torí pé ó lè ṣokùnfà haram ó lè wa lọ sóko nǹkan tá a ṣe léwọ̀ ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ní tààmú sí haram òun náà ni wọ́n ti ń pè ní mo rò pé ó ti yé òun náà ti ń pè ní hmm, hmm, àwọn nǹkan wọ̀nyẹn òun ni ètò ọlọ́run àbójìṣẹ́ ṣe léèwọ̀ fún wa ní èèwọ̀ pátápátá pàgbọ́dọ̀ dídì ẹ̀ rárá yòsáàbù táàrí kò hó ìmìtìsàlà ẹni bá wá torí ọlọ́run gbé jù sílẹ̀ tó sì lérò pé òun ó gbà láàdá lórí tó ní èròǹgbà pé òun ó gbà láàdá lórí gbígbé jù sílẹ̀ àásàlẹ̀sàn wàyàtàhíkù fàáìlú hó àlẹ́ ẹ̀kọ́ ẹni tó bá wá lọ ṣe ti lẹ́tọ̀ọ́ síyà ẹgbẹ́ lè kí n ta máa ń sọ ni pé wàyọ̀ akọ́bù fàáìlú pé á jẹ ẹni tó bá ṣe ń ya ń ó lẹ́tọ̀ọ́ sí ìyá torí kọ́ lọ́n lè foríjì aláforíjì lọ́lọ́ ìyẹn làkídà alìsúnà wàlìjàmá ọlọ́run kò ṣe àforíjì fún wa níbi àwọn ẹ̀ṣẹ̀ wa kó sì ṣàmójú kúrò fún wa níbi àwọn àṣe ètò wa àti àti àwọn àbùjẹ́kù wa kó sì àforíjì fún wa níbi ẹ̀ṣẹ̀ wa àti àwọn àṣejù wa. gbori kọjá wa kọ́lọ́n fún wa lágbóyè ọ̀rọ̀ rẹ̀ ah, èyí tá a ṣàlàyé lópin náà ni asiwak pákó rírun pákó ah, fún wa ní àgbóyè ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọlọ́run jù bá jẹ́ dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan ọlọ́run wọlé ọ̀la jẹ́ wọlé ọ̀la ànábì ah, kí n tó lọ kí n fi téèyàn bá jí lóru téèyàn fẹ́ yan tahajud téèyàn bá lo brush toothpaste téèyàn bá lọ jẹ pákó èṣù máa jẹ́ kéèyàn jẹ pákó títí tẹ́lómi tí alifájìrì èèyàn èèyàn èèyàn ní kó ti pákó jíjẹ ó máa ń ṣẹlẹ̀ síyàn tẹ́jìrìbà ní experience ni o pé pé mo kànú tíra pàánà bí sọ pé èṣù máa kó sídìí pákó rárá o pàápàá ẹni tó bá jẹ́ pé ó máa ń jí ní nǹkan bíi aago mẹ́rin wá sísàlẹ̀ mẹ́rin àbọ̀ nílẹ̀ Yorùbá wá ń bì tó bá jẹ́ lumi ni ìyẹn ni pé nígbà tó bá kù bíi one hour kí alfajiri yọ ẹni tó bá jí ẹni pé tó bá ń jẹ pákó yóò ṣàmọ̀ jẹ pákó ṣáà ni ojú kan lè wà tí yóò máa rùn títí yóò kàn yàyàn lẹ́nu pé alfajiri yóò bá yàyàn bá ní ríta jùlù yàn ẹ jẹ́ ká ṣọ́ra nídìí pákó kó má jẹ́ kí a lọ kó sínú ẹni tí ò lè rí náfìlà tá a fẹ́ yànyàn o bàbá ti ra jẹ pákó wọn bá ká yọ kúrò lẹ́nu bẹ́ẹ̀ náà ni kì í máa jẹ́ ká rí ìrùn jẹ̀mọ́ kìí èyàn kan máa ń jẹ pákó títí títí tí wọ́n fi ṣe kọ́ mọ̀ nínú arọ́ṣù púrúkúrú kò ní jẹ́ ká bá tàbí lọ́pọ̀lọpọ̀ gbà kò ní jẹ́ ká bá takbiratul ihram ìyẹn ni kábàárà alákọ̀ọ́kọ́ nínú ìrun bó tilẹ̀ pé oògùn èèyàn ni pé ká ti máa dé mọ́ṣáláṣí ṣáájú kí mọ̀mù ó tó dé lẹ́ni tó ń retí imam lẹ́ni tó ń retí gbígbé ìrun dúró àdìsí wà lórí èèyàn pé ẹni tó bá kúrò nílé ara rẹ̀ tó ṣàlù àlá dáadáa tó wá ń lọ sí mọ́ṣáláṣí pẹ̀lú èròǹgbà kò fẹ́ lọ kírun kò sí èròǹgbà míì lẹ́mìí ẹ̀jú kò fẹ́ lọ kírun ẹsẹ̀ ọ̀tún tí bá ń gbé báyìí wọ́n ó máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ẹsẹ̀ òsì tó bá ń gbé báyìí wọ́n ó máa fi ṣàgbéga fún lọ́dọ̀ ọlọ́run títí tí ó fi di mọ́ṣáláṣí tó bá dé mọ́ṣáláṣí tó yan náfìlà tahiyatul rákà méjì tá a ti ànábì ni wọ́n ó mọ kọlá dálẹ̀ fún bí ẹni tó ti wà nínú ìran yẹn ni lẹ́yìn tí mọ̀mú bá wá dé tí ìgbà tí mọ̀mú dé tí mọ̀mú wá gbèrún dúró tó kírun yẹn tán ààyè ibi tó ti kírun yẹn tí ò bá tún kúrò ń bẹ̀ wọn ò tún máa kọlá dá wà nínú ìrun yẹn títí àyàfi tó bá so tálọ̀ àlà rẹ̀ bá bàjẹ́ wallahu ta'ala alam nípa pákó àkíyèsí mi àkọ́kọ́ ni àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ni fífi pákò rírùn ba ilé àlùhàlà jẹ́ a ti rí mọ́ṣáláṣí mo rí mọ́ṣáláṣí kan mi ní dákọ̀ ìlú yẹn wọ́n ní ó ṣe súnà kò ṣe súnà a kò fẹ́ pákò rírùn níhìn mo rí ilé àlùhàlà àwọn tí wọ́n kọ́ sí gàdàgbà báyìí ni àwọn tó bá mọ̀ bẹ́ẹ̀ o ti bú sẹ́rìn lẹ́yìn ọba wa yìí ni <laughs> ó ṣe súnà kò ṣe súnà a kò fẹ́ pákò rírùn ní gẹ́gẹ́ bí kan náà tá a tún rí níbi ìkàlẹ́ ńlẹ̀ yorùbá yìí tí wọ́n kọ sẹ́nu ọ̀nà a kò fẹ́ kí ẹnikẹ́ni wá ṣe wáàsí níhìn mọ́ a kò fẹ́ kí ẹnikẹ́ni wá ṣe wáàsí níhìn mọ́ àà kí ló dé sọ̀rọ̀ <laughs> torí náà ó ṣe súnà kò ṣe súnà ìdí ni pé ìbílẹ̀ àlọ́ aláyẹn wọ́n tún bẹ̀ ṣe lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi pákó balẹ̀ àlọ́ alájẹ tó bá jẹ pákó ha fọ́ tó a bá kẹlẹ́ńbẹ̀ gbogbo kíní igi pákó wọn ó tù sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì máa kó èèyàn ní ìlera téèyàn bá rí ẹlòmínì ẹ ṣe bí kẹlẹmbẹ ìtọ̀ ṣe bí tọhì nǹkan tó mọ ní wọn ṣẹgbin nínú ṣẹríà ìdí nìyẹn tá a lè gbé tọ wá mi kẹlẹmbẹ gan lè gbé mi òò kìí ṣe ní hadith bẹ́ẹ̀ bá tutọ́ tàbí ha kẹlẹmbẹ sí mọ́ṣáláṣí anábì sọ pé wọ́n ni kàfàrà rẹ̀ ẹ̀ẹ́ Eh, ìtanràn rẹ̀ ni pé ká gbẹ́lẹ̀ ká sì ká kó kẹlẹ̀bẹ̀ yẹn ká dì ká rì mọ́nú ẹ̀ nítorí náà gbogbo àwọn nǹkan tó lè máa kórìíra báwọn èèyàn ká jìnà sí nítorí ẹ má fi pákó rírùn balẹ̀ àlọ́ àlájẹ́ ẹ sì má jẹ́ káwọn èèyàn orí súnà sí tí ò dáa débi pé wọ́n wà lọ́mọ kọ́símọ́ṣáláṣí bí mo ṣe sọ yẹn lé àlọ́ àlá pé ó ṣe súnà kò ṣe súnà torí pé àwọn fẹ́ràn ẹ̀ súnà ni àwọn ò máa lọ náà ò bá jẹ́ súnà ò bá máa jẹ́ àfẹ́ pákó rúnrún bí lọ́ọ̀rún ta kó tó wà torí náà àkíyèsí ilé náà ó ṣe pàtàkì àkíyèsí ẹlẹ́ẹ̀kẹta òun náà àwọn kan lẹ́yìn tí wọ́n ti jẹ pákó tí wọ́n ti ṣàlọ́lá tí wọ́n ti kí ni wọ́n bá fẹ́ bóde tí wọ́n wọṣọ tó dáa tán wọ́n bá tún gbé pákó sẹ́nu wọ́n mọ̀ jẹ pákó kiri ìgboro ẹ̀ wọlé mọ́ ti rí lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n a ti rí rí ọ̀nà súnà ni pé àwọn mùsùlùmí làwọn tí máa jẹ pákó ká wọ́n máa jẹ pákó kiri ìlú mi ò rí inú súnà pé àná bí gbogbo obi tó bá dúró sí ní pákó wọn wà lẹ́nu ẹ̀ àwọn ni mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n sọ pákó di kíni wọ́n sọ di ìkòkò tábà hmm, kò bá mu kì í ṣe súnà ní kí pákó wọn wà lẹ́nu èèyàn ní gbogbo ìgbà káàkiri ibi tí bá ń lọ wọ́n wallahu ta'ala alam ọlọ́run ọba nìkan ní òní mímọ́ ah, eléyìí jẹ́ àkíyèsí ẹlẹ́ẹ̀kẹrin náà nínú àkíyèsí tá a máa ṣe nípa pákò jíjẹ ó ní àwa tá a bá ń wọṣọ bíi white pákò tààrùn tá a bá fi sápò ibi ojú ẹ̀rùn pé pákò yẹn tutù irú àwọn pákò jẹ̀bú yẹn tó ní àwọ̀ pupa fẹ́sífẹ́sí tá à ń pè yellow color tàbá àwọn igi míì gẹ́gẹ́ bí igi kaṣú tó lóje àti mángòrò ó lè bá aṣọ wa jẹ́ ń bẹ̀ yẹn ìrètí yóò bá mu jù ni pé ká wá bí ọ̀rá kan kàbá ọ̀rá jẹ́

kí àwọn èèyàn rán kákò kó mọ́ wà bẹ́ẹ̀ kó fọ ẹnu torí pé ó lè kó àwọn èèyàn ríra hmm? ó fẹ́ lọ interview jẹ́ pákó wọn rí ìrúnrún pákó ń bi irùngbọ̀n rẹ̀ ta ni ó fún ọ níṣẹ́ onídọ̀tí lẹ́ni eléyìí tó ń jẹ́ àkíyèsí tí a fẹ́ ṣe nípa pákó rírun rọ́bànà takọ́bálì mi náà innaka anta samiul alim wa tub alayna innaka anta tawwabur rahim wahdina wa waffiqna lil haqq wa ila tariqil mustaqim èyí tá a wí tó bá mu ó wá látọ̀dọ̀ ọlọ́run kọlọ́mọdún wà ládàá rẹ̀ èyí tí yóò bá mu wá látọ̀dọ̀ ara wa àti ṣèitán kọlọ́run kò ṣàforíjì rẹ̀ fún wa. rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh